ẹ wo ètò yín ètò wa ojúmọ́ rẹ ń tẹ̀síwájú o mo rò pé ẹ gbádùn díẹ̀ tí mo ra àfihàn wá yẹn mo sọ fún yín o ẹ fọkàn balẹ̀ ajá balẹ̀ lẹ máa máa rí nǹkan tó tún wá wà níbẹ̀ ni wípé ó pọ̀ mi ò lè fi hàn yín tán ẹ ò ṣé kí n promise ni ẹ màá gbàṣẹ lọ́wọ́ àwọn olùdarí ètò nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn máa tún bẹ̀rẹ̀ sí ní pè mí wípé àwọn ò rí wò dáadáa ó ti pọ̀ ẹ̀ kínní kan ẹ̀ jẹ́ kí màmá Bọ́lá rẹ̀ jó dáadáa ó dáa bí mo ṣe fi díẹ̀ hàn yín nígbà tí bá máa tún mú ètò yìí wá màá wá fi ẹ̀kúnrẹ́rẹ́ hàn yín ẹ ó ṣeéṣe kó jẹ́ pé eré oníṣe ìyẹn tá mọ̀ sí stage drama ti wòlíì àgbà àrólé ìyẹn ayọ̀ ajéwọlé ni màá fi hàn yín ìyẹn náà ẹ wo àárín tákìtì ni ẹ fọkànbalẹ̀ ẹ gbádùn Ojúmọ́ Ire yìí dáadáa ju bí ẹ ti ń gbádùn ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lọ màmá wa nínú olúwa reverend prophetess eunice adesolu láti orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ti wà nílé o àwọn náà ni olùdásílẹ̀ ẹni tí ọlọ́run ń lò nínú ìjọ EA Worldwide Ministries Chapel of Restoration eléyìí tó wà nílùú ìtẹ̀lẹ̀ ní Ogun State níbí yìí màmá wa ni ọlọ́run gbé iṣẹ́ ìránṣẹ́ yìí lé lọ́wọ́ tá a bá ń sọ nípa ministries ó ti ju iṣẹ́ ìránṣẹ́ ẹyọ lọ we have EA Worldwide Outreach nínú èyí tí wọ́n ti ń ṣe ìsọjí lẹ́yìn bá fẹ́ kí àwọn èèyàn ti ń pè wá pé ká gbé ìsọjí wá sí agbègbè àwọn ẹ má wàá gbàgbé wípé àlejò la jẹ́ níbẹ̀ ẹ̀yin náà tí ẹ fẹ́ kí á gbé wá tí ẹ ti mọ ọ̀nà tẹ́ ti mọ ojú ilé bẹ́ẹ̀ ṣe ń pè mí tá a fẹ́ wá yẹn ẹ ti bá wa wá àwọn ibi tí a lè lò sílẹ̀ àti àwọn nǹkan mìíràn ẹ̀yẹn bá mi sọ̀rọ̀ a máa mọ bí ìyìn rere yẹn bó ṣe máa tàn kálẹ̀ nítorí pé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni wípé ẹ̀yin tí a ti gbàlà ẹ dìde fún ìgbàlà ẹlòmíràn nítorí ìdí èyí ni màmá wa ṣe wá kì í ṣe gbogbo àwa tí à ń pè láti máa sọ wípé mọ́mì ọmọ mi ò tí ì lọlé yunifásitì ọmọ mi ò tí ì ṣe rárá o rárá o à ń fi nọ́mbà wọn síta fún àwọn ènìyàn tó bá fẹ́ gba àdúrà tí wọ́n sì need counseling lórí ọ̀rọ̀ ayé wọn a ní pé kí ẹ máa pe wòlíì láti máa sọ wípé mọ́mì mélòó ni wọ́n fẹ́ ṣe ọ̀rọ̀ Yorùbá bọ̀ wọ́n ní tí ẹrù bá pọ̀ jù lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ afẹ́fẹ́ kékeré ló máa wò ó lágbára Elédùmarè afẹ́fẹ́ kékeré afẹ́fẹ́ ńlá kò ní fẹ́ lù wá kò dẹ̀ ní dà wá ní ẹrù ògo dànù. Mm-hmm. màmá wa sì wà nínú ilé kẹ́yìn tó kúrò lórí ètò mo máa yànnàná díẹ̀ lórí àwọn nǹkan tí mò ń sọ yìí ohun tí à ń sọ náà ni ọ̀nà àbáyọ kúrò nínú ogun ẹ̀mí eléyìí tí a wípé sàtánì fi máa ń ja àwọn ènìyàn gbogbo mọ́mí sì ń sọ̀rọ̀ nípa ìgbọ́ràn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni kò gbọ́ràn ibẹ̀ ládé o ká sì wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Lúùkù gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé afọ́jú mẹ́wàá ni wọ́n wá àwọn aláìmọ́ ṣùgbọ́n bí wọ́n ṣe ń lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wọ́n di mímọ́ mọ́mì ibẹ̀ yẹn la dé ẹ tẹ̀síwájú mà. gbà tí àwọn adẹ́tẹ̀ wọ̀nyí ń lọ wọ́n rí wòsàn hmm. àwọn àwọn míì tún wá tó jẹ́ pé wọ́n nídìí ìwòsàn nínú àgọ́ ara wọn. Hmm. tá bá wo ìwé Lúùkù kan náà orí orí karùnún ẹsẹ̀ kẹrin ọkùnrin kan wà níbi odò tá ń pè ní the pool of Bethesda ó ti wà níbẹ̀ for thirty eight years nínú ibi odò yìí ní Jerusalem èmi gan débẹ̀ mo rí odò náà bó ṣe rí náà nìyẹn àwọn tó ní ìdìwòsàn wọ́n tò síbi odò náà wọ́n dúró de àwọn angel tán máa wá tán máa wá po omi náà pọ̀. ọkùnrin kan sì wà níbẹ̀ ẹni tí ó wà ní àìlera rẹ̀ ní ọdún méjìlélógójì thirty eight years bí jésù sì ti rí ní ìdùbúlẹ̀ tí ó sì mọ̀ pé ó ti pẹ́ tí ó wà níbẹ̀ ó sì wí fún un pé ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí abirùn náà dá lóhùn wípé ọ̀gbẹ́ni èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún nígbà tí a bá ń ru omi náà bí èmi bá ti ń bọ̀ ẹlòmíràn á sì sọ̀kalẹ̀ síwájú mi jésù sì wí fún un pé dìde gbé àkéte rẹ kí o sì máa rìn. kí o sì máa rìn arákùnrin náà dẹ̀ dìde ọdún thirty eight years mm. ló ti wà níbi odò náà kò sí angel ó gbọ́kànlé angel ṣùgbọ́n ní àsìkò yìí jésù kristi dé jésù kristi ti tọ̀ wá sílé o ní ọ̀fẹ́ ní àárọ̀ kùtùkùtù yìí mi ò mọ̀ bóyá ṣọ́ọ̀ṣì ló wà tàbó sì ní ṣọ́ọ̀tàbó wà lójú ọ̀nà tó hmm. ń gbọ́ ohùn mi ìgbọ́ràn ó sọ̀jọ̀ ẹbọ rírú lọ ìwọ ọmọléèwé tí bàbá rẹ sọ fún ẹ pé òun ò lówó iléèwé gíga tó o fẹ́ lọ pé hmm. kó kọ́kọ́ lọ ètò kékeré o nítorí àwọn ẹgbẹ́ rẹ ti lọ síbi tó ga yẹn ibẹ̀ ló fẹ́ lọ o débẹ̀ kò sówó o bẹ̀rẹ̀ sí ní dáná ẹ̀yin ọmọ yunifásitì tẹ́ ń dáná lónìí ẹ má jẹ́ kí òkè ìṣòro yín kó gbé yín di dáná dáná kó sọ yín di dáná dáná hmm. ọlọ́run ò dá yín ní dáná dáná. Hmm arákùnrin tó ti jókòó síbi odò yìí ó jókòó pẹ̀lú ìrètí nínú Kristi ó jókòó nínú ìrètí wípé ìjọkànjọkàn òkè ìṣòro ó máa di pẹ̀tẹ́lẹ̀ hmm. ó dẹ̀ di pẹ̀tẹ́lẹ̀ náà nígbà tó bá Jésù pàdé ìwọ arábìnrin tí ìyá àti bàbá rẹ̀ ń sọ pé ibi tán ti lọ gbàdúrà lọ́dọ̀ wòlíì mi ò sọ pé wòlíì èké o hmm. wòlíì tí Ọlọ́run dá látòde ọ̀run tó ní ẹ̀mí Ọlọ́run tó dẹ̀ ń gbọ́rọ̀ Ọlọ́run lèmi ń sọ o tí wọ́n dẹ̀ sọ fún ọ pé ẹni tó fẹ́ lọ́fẹ́ ìkó ń ṣe ìyàwó rẹ tàbí ẹni tó fẹ́ lọ́fẹ́ ìkó ń ṣe ọkọ rẹ o dẹ̀ lọ fi túláàsì fẹ́ ẹ bímọ kìíní ẹ bímọ kejì ó wá di pé ọ̀rọ̀ síkúsẹ̀lì wọlé ó wá di pé pírọ́blẹ́mù wá ṣẹlẹ̀ ó wá rántí ọ̀rọ̀ tí ìyá àti bàbá sọ but àwọn ọmọ tó ti bá bá wà láàrin yín ń kọ́ ìgbọ́ràn ó sàn ju ẹbọ rírú lọ arákùnrin yìí ọ̀rọ̀ ni Jésù sọ fún un ó ní dìde ó dẹ̀ dìde agbára wà nínú ọ̀rọ̀ hmm. ọ̀rọ̀ ni ọlọ́run sọ tó fi dá ilé ayé sílẹ̀ gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run èmi ń sọ̀rọ̀ sínú ayé rẹ hmm. ìwọ tó ń gbọ́rọ̀ mi lónìí mo pàṣẹ rọrùn sínú ayé ẹ hmm. tó bá lè gbọ́rọ̀ ọlọ́run tó dẹ̀ gbọ́rọ̀ wòlíì yóò dára fún ọ mo paláṣẹ ní wákàtí ọwọ́ yìí pé gbogbo ogun ayé rẹ bó ṣe gbọ́rọ̀ ọlọ́run kó tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run kò dẹ̀ di ọlọ́run mú mọ́tọ̀ babaláwo lọ mọ́tọ̀ ẹnikẹ́ni lọ hmm. ṣùgbọ́n kò mọ̀ wípé ẹnìkan ló dá o hmm. ẹni tó dẹ̀ dá ẹ mo tún sọ lẹ́ẹ̀kan ó mọ bẹ̀rẹ̀ rẹ ó dẹ̀ mọ òpin rẹ fi ọ̀rọ̀ rẹ lé ọlọ́run lọ́wọ́ bó ṣe wù kí ogun náà le tó ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ ní ìwé mímọ́ sọ nínú ìwé psalm thirty four verse nineteen ó ní ọ̀pọ̀lọpọ̀ ní mm. ìpọ́njú olódodo ogun yìí kò ní pa ọ́ mm. tó bá rọ̀ mọ́ Jésù ẹ wo obìnrin tó ní issue of blood wọ́n ló ní cancer of ẹ̀jẹ̀ ó gbọ́ mm. ìròyìn òtítọ́ kí ni ìròyìn òtítọ́ tí wọ́n ń gbọ́ lónìí wípé all power belong to Jesus all power belong to God all power belong to Jesus and blessings belong to us tí wọ́n bá gbàgbọ́ tó bá gbàgbọ́ pé Jésù ọmọ Ọlọ́run ó wá sí ayé torí ẹ̀ṣẹ̀ tìrẹ torí ẹ̀ṣẹ̀ tèmi mm-hmm. láti wá lànà fún wa kí a bá lè rí ìgbàlà nígbà tí a bá gbàgbọ́ ó sọ wípé ẹnikẹ́ni tí ó bá gbà ń gbọ́ pé ọmọ ọlọ́run lòun mm-hmm. mo fẹ́ ṣe àlàyé mm-hmm. kékeré kan olóòtú kẹgbà mi láyè díẹ̀ nígbà tá a bá ń sọ pé jésù ọmọ ọlọ́run ó máa ń rú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lójú pé áá ọlọ́run mímọ́ mímọ́ mímọ́ ọlọ́run tó ga ọlọ́run tí ò níyàwó tí ò bóbìnrin lò pọ̀ mm. báwo ló ṣe lè bímọ èmi fẹ́ ṣàlàyé rẹ̀ fún yín ọ̀rọ̀ ni ọlọ́run sọ tó fi dá ayé tí a bá wo the book of John the book of uh, Matthew the book of Mark gbogbo rẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí ní kà ní orí kìíní orí kejì orí kẹta a rí i wípé áńgẹ́lì ni ọlọ́run rán sí Mary Mary tí ò mọ ọkùnrin ó ti ní fiancé ó ti ní àfẹ́sọ́nà tí a ń pe orúkọ rẹ̀ ní Joseph ó dẹ̀ fi ọ̀rọ̀ ó fi rán ó sọ̀rọ̀ sí wípé inú rẹ̀ a ó bí ọmọkùnrin jáde ẹni tí ó bá sọ̀rọ̀ tí ó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó sọ ó wá sí ìmúṣẹ òun náà ló lọ́mọ hmm. òun náà ló lẹ́rú hmm. òun náà ló ní nǹkan ẹ ní títorí èyí ni àwa onígbàgbọ́ tí a ṣe lè dúró lórí Kristi wípé dájú Kristi ọmọ Ọlọ́run ni hmm. torí Ọlọ́run ló ti sọ àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ìyè ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìmúṣẹ sínú Mary tí ò tí ì mọ rárá kí ni ìdí tó jẹ́ pé láti ọ̀dọ̀ Mary la fi gbé Jésù jáde torí ohun tí ó mọ́ tó mọ́ tegetege tí kò ní àbùkù tí kò ní àbàwọ́n òun ni Ọlọ́run túbú Mary nípasẹ̀ Mary ló dẹ̀ fi gbé Jésù wá sáyé gba Jésù Kristi hmm. ọmọ Ọlọ́run sínú ayé rẹ lónìí gbogbo òkè sóró rẹ mo pọ́ láṣẹ ní wákàtí ọ̀wọ̀ yìí gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run gbogbo rẹ̀ ló máa di àtẹ̀mọ́lẹ̀. àmín wàá jẹ́ ẹ̀rí tó lágbára. ẹ wo mọ́mí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ má gbàgbé wípé ohun tí à ń sọ lónìí òun náà ni ọ̀nà àbáyọ kúrò nínú ogun ẹ̀mí tí wọ́n ń sọ wípé ìgbọ́ràn òun náà òun ló máa ń ṣe okùnfà kí ènìyàn bọ́ kúrò nínú ogun ẹ wá wo ibi tí wọ́n mú ọ̀rọ̀ yìí lọ wọ́n mú wa lọ sí ìjìnlẹ̀ bí a ti bí Jésù láti ọ̀dọ̀ wúndíá wọ́n wá ń sọ nípa ọ̀rọ̀ kí tó lọ sókè lọ́hùn ẹ jẹ́ ká wo inú ìwé Jòhánù gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ kó má dàbẹ̀ ni wípé àà ah, ah, ṣé mọ́mì ti kó tiẹ̀ ni òun náà ló wá nínú ìwé Jòhánù orí kìíní tá bá lọ bẹ̀rẹ̀ láti bí ẹsẹ̀ kẹrin ó ní nínú rẹ̀ ní ìyè wà ẹ má dẹ̀ gbàgbé wípé kí ló ṣẹlẹ̀ nínú ìwé Genesis wípé bí Ọlọ́run ti dá Ádámù tán Bíbélì hmm. wípé ó mì mí ìyè rẹ̀ sí. ó dẹ̀ di ìyè. ó dẹ̀ di èèyàn ó lè nìyàn dẹ̀ di alàyè ọkàn nínú ọ̀rọ̀ kan náà yìí ah, ẹ wo ẹ fọ́ra balẹ̀ dáadáa nígbà tá a bá lọ sókè lọ́wọ́ tá a bá padà dé a wà máa mú ẹnu rẹ̀ a máa fi kò dáadáa fún ti ọ̀sẹ̀ yìí ẹ má ti dìde o nínú ọ̀rọ̀ ni ìyè wà ọ̀rọ̀ náà la dẹ̀ ń sọ jáde fún yín lónìí tábàrò ohunkóhun tí sàtánì ti jẹ́ kí ó parun nínú ìdílé yín fún ògo bí ọ̀rọ̀ yìí ṣe ń jáde láti ẹnu àwọn màmá wa lónìí lórúkọ Jésù kó di ìyè kó sọjí ó yá láti ilé agbára Sunday bámi róòlù ẹ̀ ẹ jẹ́ ká lọ sí ilé agbára tá a bá lọ tá a bá padà dé ètò yìí ètò wa ojúmọ́ re ó sì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín àpòstù orí tẹlifíṣàn Orísun ṣògo rẹ̀ nìkejì á padà bọ̀.